إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبو واتي اللنفع التي برا كرا قلوبنا السلام عليكم ورحمة الله وبركاته إليني ترى الأصول الثلاثة لا ينقره نقا الأصول الثلاثة وأدلتها للشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله في a ń bá kíkà rẹ̀ lọ ní <clears throat> eléyìí ní ìjókòó ẹlẹ́ẹ̀kejìlá lórí àlàyé tírà yìí àti ní ìjẹjọ abẹ̀rẹ̀ níbi man rabbuk tani olúwọba rẹ ẹni pé tí sèkù ti ní pé wa idha qila lak man rabbuk faqul rabbi Allah àwọn kàdé bíi. يتي آه، وكل من سوى الله أعلم وأن واحد من ذلك لا أعلم صارت يا مسر على وبتأكلوني فإذا كل لك بما عرفت ربك فقل بآياته ومخلوقاته ومن آياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع والأرضون السبع وما فيهن وما بينهما والدليل قوله تعالى ومن آيات الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون شيخ الإسلام وتم بار إلى أنك محمد بن عبد الوهاب وني فإذا كلك تبا بيو ومسلمي bima arafta rabbak kí ló fi mọ ọlọ́wọ́n ọba rẹ̀ kí lèyàn lè fi mọ ọlọ́wọ́n ọba yẹn káṣẹ́ ni pé èèyàn fẹ́ mọ ọlọ́run ọ̀nà wo lèyàn lè gbà láti fi mọ ọlọ́run tí ó jẹ́ ọ̀nà ẹ̀tọ́ tó jẹ́ ọ̀nà ẹ̀tọ́ tí ọba ṣeré ọlọ́run ọba mu òun náà ni àwọn wá ní pé fakul ní tó fi dáhùn ni pé bi ayatihi wa makhluqatihi pẹ̀lú àwọn ẹ̀dá tó lówó bá dání be ayatihi pẹ̀lú àwọn àmì ami ami àwọn àmì ami pé awọn àwọn rẹ rẹ̀ nítorí jẹ́ àmì pé pé pe a amị ọlọ́run ọba to ga náà ni so awọn ami yẹn yẹn ma fi n da ọlọ́run ọba ma pe nǹkan tí wọ́n bá rí léyìí wọ́n mọ̀ pé ni ami ni ọba ìlú ọba fi ṣàmì bákan náà wa min makhluqatihi ni a tún ẹ̀dá tí ọlọ́run ọba dá. sheikh wa ni wàmí ayatihi nínú àwọn àmì tó jẹ́ àmì tọlọ́run tí ọlọ́run ọba fi ṣàmì sórílẹ̀ ayé òun náà ni al-laylu wan-naharu òru àti ọ̀sán wash-shamsu wal-qamaru àti òòrùn àti òṣùpá sheikh ka àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí gẹ́gẹ́ bí àmì ọlọ́run ọba so àmì tó lágbára tó ṣe pé òun fi mọ̀ pé a dájú ṣáká ọlọ́wọ́ ọba yìí ọba tí ó ń bẹ ni bákan náà ọba tó yẹ kí èèyàn máa sìn ni bẹ́ẹ̀ náà sì ni tómi ènìyàn bá lè ronú lóòótọ́ bó ba lè ronú tó wò pé a ẹ òru ló dé yìí ló kàn dé náà ni èèyàn rí látọ̀sán lórí ọmọlẹ̀ tó bá sì yá dédé díẹ̀ dédé díẹ̀ dírí yóò sì yìí bí ṣe ń yí ẹ bákan náà anihar ọ̀sán nígbà tó bá tó ń ti pé òru náà tó ń lọ tó ń lọ gírílì ọkàn rí wípé òun náà tó ń lọ ọ̀sán tó tọ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ irú eléyìí lílọ bíbọ̀ àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá jẹ́ ẹni tí làákàyè rẹ̀ pé tó ní ọlọ́run ọba bẹ̀rù yóò mọ̀ pé ọlọ́run ọba ọba ń ni bákan ọba tó sí kí máa ni wọ́n wọ́n àti òṣùpá tí wọn bá rí bóun náà ṣe ń ṣe bí ń ṣe ń rìn bí ṣe ń sún bí ṣe ń wọlkọmọrù àti òṣùpá náà bóun náà ṣe máa ń kọ́kọ́ ń tóbi tó máa bí ọ̀kọ́kọ́ kéré tí ó kéré gan-an ìgbà tó bá yá ó padà máa tóbi tójú ọmọ rí dédé díẹ̀ ìgbà tó bá yá ojú ò rí kiri sa ìgbà tó bá yá yóò hàn pèrègèdè ìgbà tó bá yá yóò dé pé yóò mọ́lẹ̀ dé ìdajì ìyẹn ni pé yóò dà gẹ́gẹ́ bí ọpọlọ àti méjì dédé ìgbà tó bá tó wá yá yóò tún di pé ní tí ó pé lódìdí tí ó rí rogodo tó ṣe pé yọ mọ́lẹ́gbò àwọn ọjọ́ ìlànà pé ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún àwọn náà ń pè ní àwọn ayyamul bid sẹ́ni tó bá rí ìrú tó bá rí gbogbo àwọn nǹkan yìí bó ṣe ń ṣe ẹni yóò mọ̀ pé dájú ṣáká ẹni tó ṣẹ̀dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlẹ́tọ̀ọ́ sí kéèyàn máa sùn yẹn pé àwọn òru ọ̀sán àti òrùn àti òṣùpá sheikh islam muhammed ibn abdulwahab wọ́n ka àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí àwọn àmì ọlọ́run ọba wọ́n tún wọ́n ní makhluqatihi nínú àwọn ẹ̀dá rẹ̀ as-samawatu as-sab'u òun náà ní sánmà méje wal arduna as-sab'u méje wa man àti nǹkan tó ń gbé nínú ilẹ̀ àti nǹkan tí ń bẹ nínú sánmà wa ma baynahuma àti nǹkan tí ń bẹ láàrin sánmà àti tó kú bẹ́ẹ̀ làwọn ń gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó wà ń bẹ̀ yìí ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ṣéèkì wa ní gbogbo ọ̀rọ̀ yìí báwọn ṣe sọ yìí kì í sọ̀rọ̀ àfẹnusọ lásán bóyá ni pé ìfinilẹ̀ pé ẹ̀dá ọlọ́run náà ni sánmà ìfinilẹ̀ pé ẹ̀dá ọlọ́run nílẹ̀ ìfinilẹ̀ pé ẹ̀ ọlọ́run lọ́dá nǹkan tí ń bẹ láàrin méjèèjì bákan náà ìfinilẹ̀ pé àmì ọlọ́run ní òru àtọ̀sán àti oòrùn àtòṣùpá wọn wá fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ yìí wá ike kì í ṣe pé bóyá ìfẹ́ ẹnu kì í ṣe pé bóyá ìfẹ́ ẹnu làwọn àbí bó ṣe wù mí àbí mo mọ̀rọ̀ gbé kalẹ̀ mo mọ̀rọ̀ sọ ẹnu mi dùn òun kọ́ ni wọ́n fi ń sọ̀rọ̀ yìí bí ẹni pé pẹ̀lú ẹ̀rí náà ni wọ́n fẹ́ fi gbé kalẹ̀ kí n tó kù níbẹ̀ níbi wa min ayati al-layli wan-nahari wash-shamsi wal-qamar ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó mọ̀ ní oòrùn ojú kan lọ́wà kì í yí kì í sún lọ́dọ̀ àwọn ní ìtọ́jú àwọn oní geography àwọn western geography ṣé kò sí mi ṣé kò náà ọ̀sẹ̀ mi rọ̀ ṣùgbọ́n wò lọ ó ní ọ̀rọ̀ yẹn kò sí tí ó múlẹ̀ lára rẹ̀ rárá torí pé àyà alukur'an òun jẹ́ kó yé wa pé oòrùn oòrùn ń yí oòrùn ń yí ń yí ń lọ ń bọ̀ so ọlọ́run bá ní la shamsi yanbaghi laha an tudriqa al-qamara wala al-layli sabiqu an-nahari wa kullun fi falakin yasbahun olúwa ní kò lẹ́tọ̀ọ́ ká ní pé la shamsi yanbaghi laha kò lẹ́tọ̀ọ́ fún an tudriqa al-qamara kó lóun ọba òṣùpá kò lè lọlẹ̀ bá òṣùpá gẹ́gẹ́ náà ni òòrùn òṣùpá náà lọlẹ̀ bá òòrùn. wọ̀lẹ̀ lẹ́yìnlú sáàdì kùnàhàr ọ̀sán ò lè ọ̀sán kò lè gba ààyè òru pé ibi tí òru wà mí náà wà bẹ́ẹ̀ àbí kí òru ní pé ibi tí ọ̀sán wà bá wà bẹ́ẹ̀ olúwa ni wọ́n sí falakin yasbahun ọ̀kọ̀ọ̀kan nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ojú ọ̀nà tiwọn tí wọ́n rìn lọ tí wọ́n ń lù ẹ́ tí wọ́n rìn lọ bẹ́ẹ̀ kálukú ń tiẹ̀ so ó ní pé kí ọmọ ní òṣùpá òun ní rìn òrùn òun náà sójú kan eléyìí ìròrí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni bẹ́ẹ̀ sì ni nǹkan tí o bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ pàtàkì jùlọ tó bá ti takò ní ti alukur'an gbé wá àbí ní ti hadith anabi sallallahu alayhi wa sallam gbé wá so a jẹ́ pé ń tàn á da ìròrí yẹn lọ ni. irú ẹ̀ náà hadith anabi sallallahu alayhi wa sallam kan wà tó ń ṣàlàyé pé idha adbarat ash-shams min huna ila huna faqad aftara as-sahim sallallahu alayhi wa sallam ni oòrùn tó bá ti di pé ó ń kó pẹ̀yìn dà láti ibi tó ti yọ ó ti wá lọ lè pẹ̀yìn dà sí ibi tí máa ń wọ̀ ọjọ́ lè forí sọlẹ̀ sí ti máa ń wọ̀ ọkọ̀ after us for ahim ẹni tó ń gbàwẹ̀ ó ti ṣetán àtìkù sínú ti tónu anábì náà fi rìnlẹ̀ pé oòrùn á máa rìn kó láti ibi tó ti yọ yóò sì lọ lè rìn lọ sí ibi tó ti wọ̀ ní àtìgbà tó bá ti rìn débi tó ti wọ̀ ń tó wọ̀ táàrí máa ìṣínú aláwẹ̀ ti tó sọlẹ́yìn náà fi yé wa pé àṣewọ̀n nǹkan tí máa ń rìn ní tí máa ń yí ni ń mú òfò so gẹ́gẹ́ bí sheikh sèmi rahimahullah gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láti sheikh muhammed abdul rahimahullah tó wá fẹ́ mú ẹ̀rí àwọn ọ̀rọ̀ yìí wá wọ́n wá lọ lè mú nínú suratu fusilat aya thirty seven wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim wa min àti òòrùn wal qamar àti òṣùpá ẹ̀rí pé bí ṣéèkì ti sọ àyà yìí ó gbé ọ̀rọ̀ yẹn wálẹ̀ kan náà ni ike wa min ayatihi pinnu àmì ọlọ́run ọba al-laylu òun náà ni ọ̀sán àti òru wash-shamsu àti òòrùn àti òṣùpá la tasjudu lish-shams ọlọ́run ọba ó ní ẹ gbọ́dọ̀ máa tẹ kọ̀kọ̀rọ̀ fún òòrùn la tasjudu lish-shams ẹ gbọ́dọ̀ máa forí balẹ̀ fún oòrùn wala lil-qamar ẹ gbọ́dọ̀ máa tẹ̀kọ̀kọ̀rọ̀ fún òṣùpá ẹ sì gbọ́dọ̀ máa forí balẹ̀ fún òṣùpá ìtumọ̀ méjèèjì la lè fún un tá bá fẹ́ túmọ̀ sujud sajada nínú àyà al-Qur'an ìmọ̀ ń túmọ̀ fíforí kalẹ̀ bákan náà ìmọ̀ ń túmọ̀ títẹ́ ìlọ́ irọ́ lọ́rùn òun náà ni kíyàn máa sọ pé sujud ìtumọ̀ forí kalẹ̀ nìkan ní máa ń ní abadan nínú lọ́gà rọ̀bíyà àti nínú sharia islam tó bá ní sájàdà bìmáànà ìnàhánà wàrọ̀kàá wàwádọ̀ àjẹpọ̀ ẹ̀tàhù àìlẹ̀ àrùjì yẹn ni pé ó tẹ́ kọ̀kọ̀rọ̀ ó rù kù tó bá kan náà ó fi orí ilẹ̀ kalẹ̀ ìtumọ̀ yìí máa ń túmọ̀ bẹ́ẹ̀ tó o bó la ṣe fẹ́ rí eléyìí ẹwúrú eléyìí nìsín tí ọlọ́run bá ń sọ nípa pé wasjud waqtarib wasjud waqtarib a rí i pé ń bẹ̀ wọn ó ń túmọ̀ sí ìfi orí kanlẹ̀ gẹ́gẹ́ nù. àmọ́ nínú àyà míì tọ́lọ́run bá ń sọ nínú suratul baqara fún àwọn banu israel bí tẹ bá fẹ́ lọ baitul maqdis wadkhulul baba sujjadan ẹ wọ bẹ̀ kẹ́tẹ̀ kọ̀kọ̀rọ̀ ó túmọ̀ sí pé nínú àyà al-Qur'an a máa ń túmọ̀ sí sùjúdù ń túmọ̀ sí ṣùgbọ́n kan náà tuntun ẹ̀yẹn ní sùjúdù ìmọ̀ ń túmọ̀ sí fífi orí balẹ̀ ẹ̀ sì máa ń túmọ̀ sí títẹ́ kọ̀kọ̀rọ̀ ìmọ̀ ń túmọ̀ sí títẹ́ kọ̀kọ̀rọ̀ kò sí ntí kò lè lọ níbẹ̀ látara àyà tí a darúkọ yìí ó túmọ̀ sí pé tí wọ́n fẹ́ tú yìí dáadáa kí wọ́n ní pé ọ̀mìn àyà ti ilẹ̀ wọn nàá nínú àwọn àmì ọlọ́run òun náà ni ọ̀sán àtòru wọ̀ṣọ́mṣọ́wọ́l kọ́mọ̀rù àti oòrùn àtòṣùpá wọ́n ní la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ má lọ lè tẹ́ kọ̀kọ̀rọ̀ ẹ má mọ forí kanlẹ̀ fún oòrùn àti fún òṣùpá wasjudu lillah olùwọ́ba nìkan oníkẹ́ máa tẹ́ kọ̀kọ̀rọ̀ fún wasjudu lillah ọlọ́wọ́ba nìkan ó ṣó oníkẹ́ máa forí balẹ̀ fún. alladhi khalaqahun wọ́n tún ṣe pé òun ló dá gbogbo àwọn nǹkan tá a kà yìí àtòru àtọ̀sán àtòrùn àtòṣùpá òun ló dá wọn in kuntum ìyá òta ìbùdùn kápẹ́ bá lọ́lọ́run ọba sìn o. àyà yìí ń bẹnu àyà tó ṣe pé ọjà àyà Qur'an tó ṣe pé ọlọ́run ọba azza wa jal ó fi kọ̀ fún gbogbo tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé ẹ gbọ́dọ̀ tẹ̀ fún tí ń jẹ́ òrùn àtòṣùpá tába sì wo òṣùpá yìí á pé ẹ̀dá kan inú ẹ̀dá ọlọ́run ọba ẹ̀dá ni wọ́n inú ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run bá ní yàrá imam ibn kasir rahimahullah gbà tí wọ́n ń ṣàlàyé lórí àyà yìí wọn lamma kanat shamsu wal qamaru ahsanu al-ajram al-musha'ada fi al-alam al-ulwi nígbà tó ṣe pé oòrùn àtòṣùpá òun ló rẹwà jù ló tóbi jù nínú àwọn nǹkan tá à ń wò ní àgbáyé tó ga ní sánmọ̀ yẹn ni pé tó wà ní sánmọ̀ tá fojú wò wọ́n sófìlà tábàtàn lè wulẹ̀ lẹ̀ náà kò sínú àwọn ẹ̀dá ọlọ́run ọba èyí tó tó oòrùn àbí tó rẹwà tó oòrùn àti òṣùpá nabbaha ta'ala olùwọ́ba wa ń tawájí pé annahuma makhluqan wípé ẹ̀dá làwọn méjèèjì o abdani min ibadihi ẹrú làwọn méjèèjì nínú ẹrú nínú àwọn ẹrú tó lọ́wọ́ bá dá tahta qahrihi wa taskhirihi tó yẹ pé ọlọ́wọ́n ọba ló kápá rẹ̀ òun ló ń ṣe ẹ̀rọ ẹni pé ìdarí ọlọ́wọ́n bá ní kò lẹ́tọ̀ọ́ sí kí ọmọ tẹ̀ fún un kò lẹ́tọ̀ọ́ sí kí ọmọ foríbalẹ̀ fún un tó bá rí báyìí ìwọ ìyàn bíra rẹ àbíwọ náà ni máa bíra rẹ bí ẹlòmíì náà wípé ǹjẹ́ a lè rí nínú gbogbo tí ń jẹ́ ẹ̀dá èèyàn ẹni tó tó tí ẹ̀dá rẹ tó ẹ̀dá ọ̀ràn àbí ẹ̀dá rẹ tó ẹ̀dá òṣùpá ìṣòro yìí náà ni pé a lè rí tó bá rí bẹ́ẹ̀ náà a jẹ́ pé ìgbà tó lọ́n ti wá kọ̀ pé a gbọ́dọ̀ tẹ kọ́kọ́rọ́ a gbọ́dọ̀ foríbalẹ̀ fún oòrùn àti òṣùpá a jẹ́ pé irú eléyìí kò lẹ́tọ̀ sí ẹnìkan kan ká ní à ń tẹ̀ àbí à ń foríbalẹ̀ fún tọ̀hún láti fi kí kò lẹ́tọ̀ dòyìntà sí kàtàwá tó ní pé láti máa fi ṣe ìjọsìn fún yàn náà ti wá ní tábàtẹ nípa ń fi ìpè ẹnì ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ ṣèjọsìn fún kò sí ìyẹn ní orílẹ̀ ayé kọ́dà gbogbo ètò ṣẹlẹ̀ síwájú kí anabi sallallahu alaihi wasallam kó tó dé láyé anabi adam láyé anabi yusuf kìí ṣe pé wọ́n fi ń sin àwọn ènìyàn náà ni àwọn afẹ́sìn náà fi máa ń pín títẹ̀ àbí kúnkúnlẹ̀ àbí fíforí balẹ̀ wọ́n máa ń pín tọ́nà méjì wọ́n ní sùjúdù kan bẹ́ wọ́n ní sùjúdù ìbádà ni ọlọ́run ọba ò rẹ̀ rí láyé láyé fẹ́nìkankan ìpẹ́yà ẹlòmísìn lágbájá à ah, ìtumọ̀ ní ọlọ́run ọ̀yọ̀ǹda rẹ̀ fẹ́nìkan rí ní sùjúdù àlẹ́ ìbáàdà pípẹ́ ẹ ló lè sìn ìforíbalẹ̀ ẹ fi sìn yìí tó ṣẹlẹ̀ ní ayé anabi adam àti àwọn màláìka tọ́lọ́wọ́ bá ní ẹni usjudu lẹ̀ ádámà fasajadu illa iblis tọ́lọ́wọ́ bá ní gbogbo ẹ̀yin wọ̀nyí ẹ̀yin màláìka yìí ẹ tẹ̀ kọ̀kọ̀rọ̀ àbí ẹ forí kanlẹ̀ méjì náà ní ìtumọ̀ lálẹ́ gbé wọ́. ẹ forí kanlẹ̀ ẹ fún anabi adam sùjúdù yẹn sùjúdù tẹ̀híyà nìyẹn ni pé láti fi ṣàpẹẹrẹ pé a kí ọ àgbà àgbà tó jù lọ ni wọ́n kì í ṣe pé àgbà ọlọ́run tá à ń sìn irọ́ ọlọ́wọ́ bọ̀ yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni kankan rí sùjúdù tẹ̀híyà yẹn òun náà ló tún ṣẹlẹ̀ irú ẹ̀ ní kẹsí lọ ni wọ́n ń ṣàlàyé nínú tafsir ibùnú kẹsí rí bẹ́ẹ̀ níbi áyà tí mo kà yìí ike wa kulna lil malaikati isjudu li adam fasajadu illa iblisa ìbẹ̀m̀bẹ̀ ipe sùjúdu wọn yìí sùjúdu ìkíni ni ọlọ́run sì ti parẹ́ nígbà tó ti di ayé ànábì sallallahu alaihi wasallam kọ́dà ìmọ̀ràn mi kẹsí ìrọ̀ fi rinlẹ̀ bíbí pé kọ́dà láyé ànábì yẹn Yusuf ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́wà lè ronú suratu Yusuf aya hundred àtúndà ń bẹ̀bẹ̀ náà tó pé ìmọ̀ràn mi kẹsí ìrọ̀ wọn wá ń ṣàlàyé pé ìfisí ntẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú ká nàbí sallallahu alaihi wasallam ó tó dé nígbà tí ọmọ kékeré bá fẹ́ kí àgbàlagbà wọ́n tẹ kọ̀kọ̀rọ̀ fúnra wọn àbí tí ẹni yẹpẹrẹ bá fẹ́ kí èèyàn ńláńlá wọ́n tẹ kọ̀kọ̀rọ̀ fúnra wọn wọ́n sì sùjúdù fúnra wọn ẹni kí wọ́n tẹ kọ̀kọ̀rọ̀ wọ́n forí balẹ̀ àmọ́ nàbí sallallahu alaihi wasallam ó ti kọ nǹkan yìí fún àwa ipa so irú eléyìí náà ni mùsùlùmí gbọ́dọ̀ mà tó sì gbọ́dọ̀ dá lójú láti fi kò sí ẹ̀rí ẹyọ kan tó fẹsẹ̀ rinlẹ̀ tá a lè fi sọ pé ó fi lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kan kó máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ àbí kó máa forí balẹ̀ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àbí fún èèyàn ẹgbẹ́ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ fún èèyàn kan kó máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ kó tẹ ọ̀nà bá àbí kó fi kúnlẹ̀ àbí kó fi orí balẹ̀ fún ẹ̀dọ́ èèyàn kan. sùlẹ́yìn àwọn èèyàn wà ń bẹ̀ tó ṣe pé ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọn lóríṣiríṣi táwọn náà sì máa pera wọn ní àfa. wọ́n ní kò ṣe nǹkan kan kátẹ̀ká kiri ẹni ẹlòmílẹ̀ ní àṣà tiwa ni ẹlòmílẹ̀ ní ànábì ádámù ńkọ́ ẹlòmílẹ̀ ní ànábì yusuf ńkọ́ àkọ́kọ́ tó wá pé àṣà lẹ́ bá ń pè àṣà tó bá yẹ ta kò òfin ọlọ́wọ́n ọba ìyẹn ní bùkátà sí kí n ọ̀pá àṣà náà tì tó bá jẹ́ pé tànábì ádámù lẹ́ bá ń sọ wọn náà ń pè ní shar'u man qablana ipe kọ́ tẹ̀kẹ́ fi kì ọlọ́wọ́n ọba ní so àwa kìí rí sófin fáwa mọ́ bàtà àti rí pé anabi sallallahu alaihi wasallam ó ti kọ́ fáwa lọ́nà ní kẹsìrì fi ọ̀rọ̀ yín rìn lẹ́bẹ̀ nínú suratul yusuf àti nínú suratul baqara ìtúsẹ̀lẹ̀ nígbà tí anabi yusuf náà pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ ìyẹn náà shar'u man qablana ni òfin àwọn tó ṣáwájú wa ni kò kà wá so anabi tiwa sallallahu alaihi wasallam ó ti kọ́ wa ní ní táwọn báwo ṣe máa kíra wa àti gbọ́dọ̀ ṣe fún ẹlòmíì àgbọ́dọ̀ tẹ̀fẹ́ lómi àfọlọ́wọ́ ọba nìkan oṣù. so náà ni alimami ẹni ibn kasir nu tíra wọn níbi àtẹnusọ níbi inú ẹni tafsir ibn kasir tàbá lówó ní suratul baqara ẹ àbí suratul yusuf níbi ayẹlẹkọ ayà ọgọ́rùn wọn wá ní wakana sujud mukhtassan bijanabihi ta'ala ọlọ́run wá sọ títẹ̀ fíforí balẹ̀ láti fi kíni ọlọ́run wa ta'ala ó fi special rẹ̀ fún ara rẹ̀ nìkan nípa ẹ̀dá kan tó ní ẹ̀dá kan tó gbà. èlò àti ọmọ gbàrún ìlú ní lára nǹkan tó ń fi máa mú wá tó fi ní ọlẹ́tọ̀ọ́ kí ọmọ tẹ̀ fún ẹni wọ́n ní àá tó yẹ pé láàrin àwọn sọ̀hábà Abubakar àti Umar tó yẹ pé anabi sọ̀lọ́ wọn tẹ́ pé nígbà táwọn ń bínú tí àwọn tí Abubakar tí wọ́n ṣe láàrin ara wọn tí anabi wa ń bínú tí Umar Abubakar ti kúnlẹ̀ fún kàjá sáà lárúkọ bàtẹ́yì ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ àdéhùn ìlà làáfíà àmọ́bi tí ọ̀lọ́ lẹ̀ ń gbé lọ. tó ń tó ṣẹlẹ̀ nípa anábì sallallahu alaihi wasallam tí anábì sallallahu alaihi wasallam bínú sí Umar Abubakar wa ń sọ̀rọ̀ pé ní abzamt èmi ni mo ṣàbòsí fún fún anábì má bínú mọ́ ìbínú yìí ti pọ̀ jù èmi mo ṣàbòsí fún bàtà anábì ọ̀sá táwọn anábì sàn bínú pé akérètẹ̀ ní Abubakar kì í ṣe pé bóyá wọ́n fi ń kí ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ kì í ṣe pé fi ń bẹ̀ torí ẹni tó máa tán rẹ̀ kí o fi bẹ̀ ànẹ́bí ni kò fi bẹ́ẹ̀. sunan tẹ́ bá wọ́n léwọ́ Umdatul Qari ẹ̀yẹn nínú tíra al-imam al-imam Badruddin al-Aini nínú tíra wọn tó ṣe lórí sharh Sahih Bukhari wọ́n fi rìn lẹ́ńbẹ̀ níbi tí mò ń sọ níbi àdéhùn yìí gangan wọ́n ní wa qawluhu gbólóhùn tí umaru sọ gbàtà ní sàlámù ń bínú níbi tí wọn sọ yóò Bukhari wọn ni pé òun ní ń túmọ̀ sí pé ikraman wa ta'ziman li Rasulillah sallallahu alaihi ọ̀rọ̀ tó sọ jáde pé radina billah ọ̀rọ̀ yẹn là ọ̀rọ̀ yẹn ló fi gbé ànábì tóbi náà lànábì fi dákẹ́ èmi ò ráfẹ́sìn kan rí láyé ẹ tó máa challenge gbogbo àwọn tí bá ń sọ bí kan mú àfẹ́sìn tó wá sọ pé bí umaru ti kúnlẹ̀ yìí a jẹ́ pé ìkúnlẹ̀ yẹn ló fi bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ so wúrọ̀ àwọn kan wọ̀nyí náà ni agbọ́dọ̀ lákìsí wọ́n tún wọ́n máa ń lọ lè ń sá síbi àwọn ibi kíní kan wọ́n máa ní ẹ níjọ́ kan àwọn sọ̀hábà kan wọ́n tó níwájú àná sọ̀rọ̀ sọ́lọ́gbà tán lọ sójú ogun gbogbo wọn wá àwọn bí àwọn bí ọgbọ̀n wọn wá wound gbogbo kúlò oúnjẹ sọ alárùkùbàtẹ̀ yìí wọ́n fi ikùn wọn lélẹ̀ ẹ̀dá kan bá wa bí wọn kú sẹ́ńkì ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fẹ́ mú hadith kan wá hadith yẹn bẹnu musnad imam ahmed hadith tó ní àlàáfíà ni hadith huzaim bunu anzola náà ni hanzola bunu huzaim náà ni ó gba hadith yìí wá ó ní njọ́ kan òun lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun wá ní abá huzaim náà ló kọ́ ni hanzola bunu huzaim ó ní ìgbà dúdú anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ọmọ kan ọmọ yẹn ọmọ òrukàn ni wọ́n ń gbé lọ́dọ̀ ọ̀hún kì í ṣe ọmọ bíbí inú sàhábà yìí nígbà tó ń dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún ànábì pé a mo fẹ́ fún ọmọ yìí nínú dúkìá mi mo fẹ́ fún ní ọgọ́rùn-ún làkúnrin wọ́n ní inna awwala ma awsi anna liyatimi hadha alladhi fi hijri mi'ata min al-ibil ó ní ọmọ òrukàn tí ń gbọ́dọ̀ mi yìí mo fẹ́ fún un ní ọgọ́rùn-ún rànkúnmí mo fẹ́ gùn mo fẹ́ bùn ní hundred rànkúnmí. fàkọ́dì bá rasulullah sallallahu alaihi wasallam ó ní anabi wa bínú bàtà anabi wọ pé ah irú ẹ̀bùn wo ló fẹ́ gùn yẹn yìí rànkúnmí ló ní tó gùn yẹn ní ọgọ́rùn-ún. hatta ra'ayna al-ghadaba fi wajhihi àwọn tó ń jòkó láwọn rí pé àwọn rí ìdínú ó wà lórí ìjòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni fàjásá àlẹ́ àrọ́kọ̀bàtẹ́ yìí ànábì wa fi kún lélẹ̀ ẹ̀wò tánàbì ń kí àbáwọn òde mu ni. so n táàdì sì ń ṣàlàyé ni pé ìṣesí tánàbì wà bẹ́ẹ̀ ni gbogbo hadith ẹ̀ bá wà ń rí táwọn ẹni yìí bá mú wá tó fi ń ṣẹ̀rí ẹ̀ mọ̀ ní pé ń ṣàlàyé ìṣesí tánàbì wà ni ṣé ẹ̀rí ẹ̀yẹ́ kí n sọ fún wa n tó lè rọrọ ẹni tí wọ́n bá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ súnà lẹ́sọ̀rọ̀ sálà tó gbọ́ ọ̀rọ̀ kúnlẹ̀ yẹ kùn òun náà ni àfikún lọ lè ṣe kí ni kí wọ́n mú ẹ̀rí ẹ̀rí tó ṣe pé yóò darí wa tí ó hàn níbẹ̀ pé a ẹnìkan ló fẹ́ kí anabi sallallahu alaihi wasallam yìí ó sì sálámà sí tán ó sì tọkọkọrọ àbó sì forí kalẹ̀ àbí ẹnìkan ló fẹ́ sálámà sáwọn sọ̀hábà yìí wọ́n sálámà síra wọn tán wọ́n sì tọkọkọrọ sórí eléyìí yóò yí ọ àpè á jẹ́ pé ẹlẹ́rìí fún tẹ̀ sọ́n àmọ́ tó a tó gbòòrò àwọn àdéhùn tẹ́ ń sọ ni ọ̀dọ̀ ẹ bá gbélé iná wùsẹ̀ tààrà nẹ́bí ń kúnlẹ̀ fún. wọ́n ní wà kánà qa'idan anájì ìjòkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńgbà tó gbọ́ ọ̀rọ̀ tí Abu Shudaym sọ fajassa ala rukbatihi faqala la la la anábì wa ni rárárárárárá ìgbà tó ń sọ yìí anábì takò so òun ni pé ọ̀rọ̀ la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun ọlọ́run nìkan ṣe lè yẹn máa ń tẹ̀ fún ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam tó ń gbìyànjú láti ṣe súnà nàbì sallallahu alaihi wasallam àmọ́ wọn tún máa ń tẹríba fún yàn tó bá fẹ́ kí ẹ́ wọn tún máa ń yọ̀dí sẹ́yìn gọ́ngọ́ bá fẹ́ kí yàn wọn máa ká tó bá fẹ́ kí yàn gbòòrò eléyìí kò sí nínú ṣiṣẹ́ ànábì sallallahu alaihi wasallam lọ́sọ̀ ní ká bára wa lọ́wọ́ ká fi kíra wa ni ká má gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ọmọ èèyàn kankan náà ni sheikh ń ṣàlàyé wípé al-laylu wan-naharu ọ̀sán àtòru yìí àti oòrùn àtòṣùpá nínú àwọn àmì ọlọ́run ọba ni ẹ̀rí pé sheikh mú ẹ̀rí yẹn wá wọn ní la tasjudu lish-shamsi wala lil-qamari ẹ gbọ́dọ̀ tẹ̀ fún ẹ gbọ́dọ̀ tẹ̀ fún ṣùpá wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun olúwọba òun náà ni kẹ́ ẹ máa tẹ̀ fún wọ́n ti ṣe pé òun ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtàkùn ẹ bá ní ọlọ́run bá sìn ọ́. so ṣéèkù tó ní ta àlà ọlọ́run bá tọ́lá rẹ̀ gan báyìí pé inna rabbakumu alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ti ala al-arsh yughshi al-layla an-nahara يتلبئ حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين قل وبطني إن ربكم الله درج وبعيون الله الذي خلق السماوات والأرض بطشكم لدى سما ولدى إليه أوكا ndí sheikh fẹ́ mú jáde náà ni pé wà mí makhluqatihi ṣàkóso kìsọ pé náà àwọn ọlọ́run náà ni as-samawati sab'u sọ́mà méjèèjì wà náà wọ́n á mú wáyé pé káfílẹ̀ mà pé bẹ́ẹ̀ nínú alukur'an kọ́lọ́ wọn bá sọ nínú suratul eh, suratul a'raf aya fifty four ó ní inna rabbakumullah olúwọ́ba yìí ni allah alladhi khalaqa as-samawati wal arda ọba tó ṣe pé òun ló dá sọ́mà àtìlẹ́lẹ̀ fi sittati ayyam láàrin ọjọ́ mẹ́fà dídá tó dá sọ́mà àtìlẹ́lẹ̀ lọ́jọ́ mẹ́fà yìí èyí wọ́n túmọ̀ sí pé bóyá ó wá ọjọ́ kan ó fi sinmi gẹ́gẹ́ bí àwọn Yahudi ṣe máa ń sọ ti pé ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó bí ọlọ́wọ́ bá nínú ọlọ́wọ́ bá fi ní pé kọ́dà dáta dá sọ́mà àtìlẹ́lẹ̀ yìí ní àná ọjọ́ mẹ́fà yìí wọ́n máa mẹ́sàn-án náà ní lògóòb kì í ṣe pé bóyá karawa káwa ni àbọ̀yọ rẹ̀ wá rárá o. thumma stawa ala al-arsh olúwa bá Allahu subhanahu wa ta'ala ó wà lókè ala arsh rẹ̀ wíwà tó wà lókè ala arsh kìsì ń tà máa ń wádìí ala arsh òun náà ni n tó ń jẹ́ bẹ́ẹ̀dì ọlá Allah subhanahu wa ta'ala bíi bẹ́ẹ̀dì wọ́n máa ń pè ní àtẹ̀rír bẹ́ẹ̀dì àwọn kò sí tọ́kàn wá tí báwo ló ṣe wà ń bẹ̀ ọlọ́run àdìsá níbi sọ lọ́ọ̀ sọ́lá ọ sàlàyé àròṣe yìí ó ní pé ó ju alukùrùsí yìí lọ bí kùrùsí yìí ti ń jẹ́ àga ọlọ́run ọba bí ó ṣe rí ní ẹ̀gbẹ́ alárùsù fúnra níbi kéèyàn mú òka kékeré kéèyàn ojú sí ilẹ̀ desert ilẹ̀ agijù ilẹ̀ tó fẹ̀ lọ gbáà kéèyàn wá ju òka kékeré síbẹ̀ ṣe pé bí ẹn pé èèyàn ní rí nǹkan kan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kùrùsí ìṣeré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ arṣ bẹ́ẹ̀ náà tó wá ní kùrùsí yìí gangan òun náà wá tóbi tí pọ́lọ́wọ́ bá ròyìn rẹ̀ fún wa wípé ó fẹ̀ ju gbogbo sánmà àti lẹ́lẹ̀ lọ wọ́n sàn kùrùsí yìí hù sàmà wá ti wọ́n ọ̀rẹ́ ju sánmà àti lẹ́lẹ̀ lọ sọ ọlọ́wọ́ bá lọ́wọ́ azza wa jal bí kùrùsí yìí ju ilẹ̀lẹ̀ lọ tí ó pé àrẹ arṣ ju kùrùsí yìí lọ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ àtàlà ọwọ́ wà ní òkè àrẹ arṣ yìí kò wá ti ń dọ́kàn láti máa wádìí kí báwo lọ́wọ́ bá ṣe wà lókè rẹ̀ báwo ló ṣe wà ń bẹ̀ kò sì ń tọ́ wá so ọlọ́wọ́ bá lóun wà ń bẹ̀ ó wà ń bẹ̀ náà ni torí pé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n ń gbọ́ àyà yìí kò sẹ́ni tí ń bi ànàbì sallallahu alaihi wasallam kí báwo ló ṣe wà ń bẹ̀ níjọ́ tẹ́nì kan dé tó ń wá ń bi ìmáàmù Malik ipe gbàtà ń ka àyà yìí summa stawa ala al pé wá ní kayfa al ìmáàmù Malik dá lóhùn ipe al-istiwa ma'lum istiwa kan nìkan wà lókè nǹkan ntíyàn lè gbọ́yé ni ntíyàn lè mà ni ntá mà ni àmọ́ wal kayfiyatu majhul ká máa béèrè kí báwo ló ṣe rí majhul ẹnìkan kan ọ̀ mọ́ kí báwo ló lọ́ bóòlù náà ṣe wà lókè àlẹ́ àṣẹ kò ní tó kàn. wọ́tí wọ́n á lọ àní ọ̀gẹ̀dà ká máa béèrè irú àwọn àbéèrè báyìí àdáadáalẹ̀ burúkú tí ọ̀dà ni. so náà ni bọ́lá ń ṣe ní kó wà lókè ara arsh àwọn náà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà lọ́wà ọlọ́wọ́n bó o sí gbogbo ayé o. summa stawa ala al arsh òkè àlẹ́ arsh lọ́wà yókùsì lẹ́yìnlá nàhàrà wọn lọ́ máa ń fi ọ̀sán bo òru mọ́lẹ̀ wọ́n máa ń fi òru náà yóò tún yọ lára ọ̀sán yẹtùlúbù ẹ̀sìfàn táwọn méjèèjì tó máa wá ara wọn tó máa lọ lé bára wọn ní kíákíá tó máa lé para bára wọn ní kíákíá tó sàn bá lọ òru ọgbà tó lù bá lọ ọ̀sán gbà olùwà ni wọ́n ṣọ́mùsí wal qamar oòrùn àtòṣùpá wan nujuma àti ìràwọ̀ musakharatin bi amri olùwà ní ìmì ọlọ́wọ́n bá àṣẹ mi ká wọn o àṣẹ mi ká wọn o alẹ́ olúwa ni ẹ̀tẹ́ tìkẹ́ gbọ́ làwọn khalqu wal amr èmi ni mo láṣẹ èmi ni mo lọ́rọ̀ èmi ni mo nẹ̀dá èmi ni mo dá gbogbo àwọn nǹkan wọ̀nyí èmi láṣẹ mi èmi náà mo tún ní mo ṣe dá wọn ni mo tún láṣẹ lórí wọn tabarakallahu rabbul alamin ní ma fún ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáńlá yé owó ènìyàn wọ́n mùsùlùmí wọn náà wúra rẹ̀ wo bí oòrùn ṣe tó bí òṣùpá ṣe tó olúwa bá ní èmi ọlọ́wọ́n ọba mò ń pàṣẹ wọn sì gbọdọ̀ mọ́ tẹ̀lé ìgbà tí wọ́n bá ní kí wọ́n yọ ni wọ́n yọ ìgbà tí wọ́n bá ní kí wọ́n wọ̀ náà ni wọ́n wọ̀ wọ́n mi ènìyàn àṣẹ ọlọ́run ọba wo ìwúlẹ́nu rẹ̀ ká ọ níbẹ̀ ìwúlẹ́nu rẹ̀ ká ọ ṣé tó bá ní kó má ṣe náà ló ń ṣe ibi tó ní kó ṣe kí wọ́n takú náà ni fún ọmọ ìyá mi tó dákun ẹ jẹ́ ká wúra wa ká tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam ká tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam eré inú ojú kọ́ ọrùn fún wa láti lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fẹ́ gangan gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ abiola ọba Azza wa kó bá wa san ní ẹ̀san olóore abu khatab ẹni abu mukhtar kó bá wa san ní ẹ̀san olóore subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.